الذي جعل الزكاة للفطر فريضة على كل مسلم إذا كان يجد ما يفضل عن قوته وقوت عياله يوم العيد وليلته فيخرجها لمسلم نفسه وعمن تلزمه مهنته من المسلمين كالزوجة والولد أشهد أن لا إله إلا الله وأنه لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله القائل في بعض كلامه صوموا لرؤيته وأفطروا لرؤيته صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد عباد الله اتقوا الله سبحانه وتعالى واعلموا أن هذا اليوم يوم الجمعة الأخير في هذا الشهر المبارك شهر رمضان الذي أنزل فيه القرآن الله أكبر الله أكبر الله أكبر كبيرا عباد الله بدأنا بحمد الله سبحانه بدأنا بعون الله وقدرته بدأنا باسم الله تعالى ونريد أن ننتهي بحمد الله سبحانه عباد الله وما نحتاج اليوم لموضوع خطبتنا سوى أحكام الزكاة الفطر ويليها عيد الفطر عباد الله اعلموا أن الزكاة الفطر فريضة على كل مسلم الكبير والصغير والذكر والأنثى والحظ والعبد من المسلمين لحديث عبد الله بن عمر رضي الله عنهما في ذلك حتى أقف ولو ọba tó tó ọpẹ́ gbà ọba ogun àgbà ńlá ayé ọpẹ́ nípò ọlọ́run ọba ọba tó yẹ pé ó ṣe ní yíyọ ó ṣe lọ́rọ̀ fún àwọn mùsùlùmí láti fi mọ́ àwẹ̀ wa jùlọ gbogbo ẹni yóò ti mùsùlùmí tó jẹ́ pé oúnjẹ tí ó jẹ òun àtàwọn rẹ̀ tó odidi ọjọ́ ń lọ́dọ̀ rẹ̀ ìwọ ẹni bẹ́ẹ̀ sàkátì títì ti di ọ̀rẹ́ yẹn fún yóò yọ lórí ara rẹ̀ yóò sì máa yọ lórí gbogbo ahụ tí ipá ń fún níjẹ̀mú nínú àwọn mùsùlùmí gẹ́gẹ́ bí ìyàwó ẹ̀ gẹ́gẹ́ bí àwọn ọmọ ẹ̀

tọ́gbà yìí pátápátá nínú oṣù alákùnlé oṣù òkùnkùn yìí oṣù tọ́lọ́wọ́ bá sọ Al-Qur'ani kalẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́wọ́ bá má tóbi ọlọ́wọ́ bá tóbi o ọlọ́wọ́ bá tóbi jùlọ àwọn abẹ̀rẹ̀ oṣù náà nírọ̀rùn abẹ̀rẹ̀ pẹ̀lú ìdùnnú abẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú rẹ̀ lọ́wọ́ látọ̀dọ̀ ọlọ́run wípé kọ́lọ́run bá kó jẹ́ ká parí ẹ̀ nírọ̀rùn àtẹ̀rẹ rẹ̀ pẹ̀lú bismillah ìsìn parí lọ pẹ̀lú alhamdulillah ọlọ́dàkùnjẹ́ jágúnlẹ̀ rẹ̀ láyọ̀ àwọn tàà jẹ́ òṣà ọlọ́ sí ìkẹ́kẹ́ tó ipa nípò káàkà sí lónìí nínú tó ipa fún abára sọ̀rọ̀ tó tayọ àwọn ẹ̀kọ́ tí ń bẹ fún ẹjá lọ mọ́ mọ̀dájú wípé jákà yíyọ ìtànpé ní zakatul fitr ọ̀rin fún gbogbo ẹni bá jẹ́ mùsùlùmí tó ti jẹ́ nìkan pé mùsùlùmí rẹ̀ kò Kọbaa àjàgbàlagbà kò bá àjọmọdé kò bá àjọkùnrin àjẹ́ ọmọlábí bẹ́ẹ̀ ni àjẹ́ ẹrú látara àdísọwọ́látọ̀dà فرض رسول الله صلى الله عليه وسلم زكاة نصيبه من رمضان صاع من تمر أو صاع من شعير على العبد والحر والذكر والأنثى والصغير والكبير من المسلمين أخوة عبد الله بن عمر قال النبي محمد صلى الله عليه وسلم أصدق هي أصدق لنا nínú oṣù ká máa yọ sọ́ọ̀hún kan tó sì lè lè múdù mẹ́rin a máa yọ nínú làbídùn a máa yọ nínú jéró a máa yọ nínú àgbàdo fún ẹni tó bá jẹ́ lórí ẹni tó bá jẹ́ ẹrú tàbọ́mọdábí àbọ́jẹ́ ọkùnrin àbọ́jẹ́ obìnrin àbọ́jẹ́ ọmọdé àbọ́jẹ́ gbalagbà nínú àwọn tó jẹ́ mùsùlùmí iná ẹ̀lẹ́ yọ máa yọ jẹ́kà yìí wà á mọ́ra bí ha á ń tó àjà pọ́blẹ̀ orójì náà sí ra sọ́rà wọ́n sì pàṣẹ rẹ̀ tí ń gbàtà bá jẹ́kà yìí wọ́n máa jẹ́ pé síwájú káwọn èèyàn tó lọ sí ìdìlọ̀ kí òun lè ọ̀ta jẹ́ òsàn ọlọ́run ọ̀rìn ẹ̀ ló àtàwọn tó ikú wọn bá já sí lọ́dọ̀ gẹ́gẹ́ bí ọmọ ń tọ́jú ìwé ni bẹ́ẹ̀ yọ́ yọ jákà yíyọ yọ́ yọ lé lórí iye wọn tó wọ́n bá jẹ́ múdù mẹ́rin lórí ẹnì kọ̀ọ̀kan òun ló ṣe lè ní sọ́run ka àwọn tàjẹ́ ń sọ ọlọ́run àwọn olùmọ̀ wọ́n ní pé tó wọ́n rí pé bẹ́ẹ̀ kọ̀ọ̀kan bá lè yọ fúnra rẹ̀ tó lágbára kọ́ yọ òun ni kọ́ òun ni kọ́ yọ ọkú rẹ̀ láì jẹ́ pé bàbá rẹ̀ bá yọ bí bàbá bá lágbára kọ́ yọ ọkú rẹ̀ láì jẹ́ pọ́mọ rẹ̀ bá yọ eléyìí òun ni wọ́n ń fẹ́ púpọ̀ jù ṣùgbọ́n tí ìyàwó ti wá lágbára rẹ̀ ẹni tó bá jẹ́ bàálé ilé òun ni ó máa yọ lórí àwọn tí ń jẹ lábẹ́ àwọn tá jẹ́ òṣàn ọlọ́run àwọn olùmọ̀ níwọ̀n a máa ṣàlàyé nípa pé a máa yọ jákà sẹ́ni ẹni tó lóyún ìyẹn oyún inú ṣùgbọ́n gbogbo bí wọ́n ti máa ń mọ́ ọ̀rí wá àdísì tó gbé wá ọ̀lá àbòtí olè ọmọ torí pé àdísì wọn máa ń gbé gbé ẹlẹ́gbẹ̀ẹ́ òun náà ni àdísì afá Usman bin Affan tí wọ́n nípa afá Usman àlífẹ́ ẹlẹ́ẹ̀kẹta káàánà yóò fi wọ́n ní máa ń yọ fún ẹni tó bá jẹ́ oyún ṣùgbọ́n sí ìmọ̀ rẹ̀ yẹni pé nípò tó fi yọjá kàí ló ń jẹ ìjáfẹ́ ìjẹ́ nìkan ipa lè fi owó yọ bí eléyìí atótónú ọ̀rọ̀ tó ti wà látọ̀dọ̀ àwọn tó jáwọn wa jùlọ àwọn tó àwọn ìmáàmù mẹ́rẹ̀ẹ̀rin àwọn ìmáàmù mẹ́tẹ̀ẹ̀ta ìmáàmù Malik àti ìmáàmù wa àti ìmáàmù àgbà láti jẹ́ pé tẹ́yìn òfin yọ èyí táwọn aráàlú bá ń jẹ ṣùgbọ́n àfáwà kó fa ní ìfá àwọn sàlẹ̀ nípa gbogbo sí tó burú láti pé ká owó yọ nígbà bá sì jẹ́ pé àwọn èèyàn bá ní bùkátà tí ó jẹ náà máa látara bẹ́ẹ̀ làwọn àfáà tó lẹ́yìn làwọn làwọn náà ń ọ̀rọ̀ yìí pé àwọn náà àwọn olùmọ̀ wọ́n ihun tó jẹ mọ́ bí owó ń bẹ ló jẹ́rà níbi Muhammad sallallahu alaihi wasallam tí bọ́n lórí ká máa yọ jákà èyí tó jẹ́ tolówó ká máa yọ tàkà èyí tó jẹ́ tolówó ó ti wá níbi jákà tó sọ gbóúnjẹ ní ká yọ tí bọ́n ló ní lọ́wọ́ látọ̀dọ̀ rẹ̀ pé àpò màálù ewúrẹ́ àti ràkúmí òun náà ní ká máa fi pẹ̀rẹ̀ léyà tí gẹ́gẹ́ bí ẹṣin gẹ́gẹ́ bí kẹ́tẹ́kẹ́tẹ́ pàápàá jùlọ

bẹ́ẹ̀ ni àwọn látàtà àwọn sàájọ́ ànẹ́bì kẹta nípa pé ká fi owó yọ rárá bó ti ilẹ̀ ọmọ ká má gbàgbé sánàbí Muhammad sàádà sọ sọ pé mọ̀nà àtàtà ti amúrinà hádá máa lè sàmì ní òfò wà o àwọn olùmọ̀ wọ́n mú àwọn àwíjàre wá tí

àwọn tàjẹ́ òṣà ọlọ́run tàbá mẹ́jẹ́ nìkan tó yẹ pé owó sáwọn wà yọ náà àwọn olùmọ́ tí wọ́n ní àbáyọ fún wa wípé oúnjẹ yọ ọwá fowó lè fún ẹni lè bọ́ bá fẹ́ fún lówó eléyìí yóò gbé ọjà dípò nú atótónà àwọn olùmọ̀ ṣùgbọ́n dípò tó fi wá fún oúnjẹ ẹlẹ̀ owó lọ́wọ́ á lò ó dájú pé o lè má ní ẹ̀san zakasi lè títẹ̀ èyí tí a nẹ́bí wa Muhammad

àgbàlagbà náà lè má gbà bíbẹ̀ ẹ̀kọ́ obìnrin náà lè má gbà látara rẹ̀ tó lè ṣe bákanáà lè rẹ̀ tí ó sì àjò ṣùgbọ́n síbẹ̀ ànábíwa Muhammad sa'adà àrọ̀sọ́dá ní ń sọ lórí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó yẹ pé wọ́n gbáwẹ̀ yóò máa jẹ́ pé méjèèjì yóò máa ṣẹlẹ̀ sí wọn ṣùgbọ́n àwọn tó yẹ pé bóyá wọn ọ̀bá láǹfààní sáwẹ̀ bí ọmọdé tó sọ pé kò tí jẹ ọmọ oṣù lọ tàbí kò tí jẹ ọmọ ọdún lọ tí ò tí ìbàlágà rárá bó ti ilẹ̀ ọmọbìnrin pé ó tiẹ̀ máa gbàwẹ̀

ẹni yóò tó bẹ́ yọ jàǹdákà rẹ̀ síwájú kí wọ́n tó kírun fàyí ọ̀sàká tòmọ̀kùbúlà sàká tí wọ́n tẹ̀wọ́n gbà ní o sàká tó epo sí kòún gẹ́ sàká kàlẹ́bí wa Muhammad sọ́rọ́lá rẹ̀ sọ́lá ni wà mọ́ni àdá àbádọ́ sọ́lá ṣùgbọ́n ni yóò tẹ́ pé bàtà sí ìdílé lóhun tó yọ tí ẹ̀ ọ̀yọ́ sọ́dakọ̀ tó ń mínà sọ́dakọ̀ sàárà ni wọ́n máa jẹ́ nù àwọn sàárà táà máa ń pè síwájú bí jákà ò tó dé eléyìí àdísì ló dé ká mọ̀ pé àti àti ó tún tẹ̀sùn wọn ní sàárà ní gbogbo sàárà láfẹ́ lọ torí pé bíbẹ̀ ẹ̀kọ́ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ṣe ìyàtọ̀ rẹ̀ láàrin ẹni tó bá yọ síwájú ká tó lọ pé wọn èèkì àtẹni tó bá yọ lẹ́yìn bàtà bá pé wọn èèkì tán tó kò ní máa jẹ́ jákà mọ́ o sàárà lásányàn máa jẹ́ àwọn tàjẹ́ òṣàn ọlọ́run àwọn olùmọ̀ wọ́n ní pé irú ni oúnjẹ wo ni a lè yọ èyí oúnjẹ tá a lè yọ bá náà ti mà òun náà ní gbogbo oúnjẹ tọ́wà ẹgbẹ́ bóyá wọ̀nyẹ jẹ láwùjọ tọba pé wọn láǹfààní káyọ gbogbo oúnjẹ táwọn èèyàn jẹ láwùjọ tọba pé wọn láwùjọ ti wà lónìí gẹ́gẹ́ bí rẹ̀ ẹ̀wà gààrí àgbàdo ọkà bàrà èlùbá láńfú ó dàbí mọ́ fúùdù téèyàn bá lè yọ ọ́ torí pé wọn tá ń pè ní àlẹ́ àfíìsì òun náà ni wàrà tí wọ́n bá fún lára ràkúmí tàbí màálù tí wọ́n wá sátọ́ gbẹ wọn a máa yọ lójú ayé àlẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam afá àbúsẹ̀ ilẹ̀ kúdé ó ní pé kún náà nùkùnrin jù yá mọ̀lẹ̀ fífẹ̀rẹ̀ bí ábí nàbí sallallahu alaihi wasallam sọ àmì tààmì wàkánà tààmùnà àṣàyí wàṣẹ̀dí wàlẹ̀ àkíf wàtàmù afá àbúsẹ̀ ilẹ̀ kúdé rí ó ní pé sọ́rùn kan tí ṣe déédé múdù mẹ́rin nínú oúnjẹ olóúnjẹ àwọn lásìkò ọgbà náà òun náà ni jéró àti jẹ̀dí ìtàmọ̀yẹn tá máa ń jẹ yẹn bákan náà àti àkéèkì ìtẹ́ pé ọjẹ́ bí fúdù lónìí bákan náà wọ̀támọ̀ àti làbídùn àwọn oúnjẹ àwọn nígbà náà nù àwọn tàbí jẹ́ olùgbàgbọ́ òdodo àsìkò owó láwọn wa ọdún lẹ́yìn ìdìdì yawmin aw bi wọ́n fẹ́ jẹ́ ká máa yẹ wa ní ọjọ́ kan tàbí ọjọ́ méjì tí a sì ṣe ọdún a wa lọ́jọ́ kan tàbí ní ọjọ́ méjì tó kù tàbí ṣe ọdún ní ọdún tẹ́lẹ̀ pẹ̀lú yọ̀ndọ̀ ọba wa ti tó yọ láti òwúrọ̀ yọ́mù ọjọ́ Tuesday láti ká àwọn àtàjẹ́ òṣàn ọlọ́run wọ́n gbà lọ́tọ̀dọ̀ nẹ́ẹ̀sìn tó jẹ́ ọmọ ọ̀dà nípa àfáà àgbà ìbùnú ọmọ ọ sàlàyé fún wa pé àfáà àgbà ìbùnú ọmọ ọ jẹ́ nìkan tó yẹ pé máa ń yọ jákà rẹ̀ nígbà tó bá kún ọjọ́ kan tàbí ó kún ọjọ́ méjì síwájú ká tó sọdún wọ́n ní bẹ́ẹ̀ náà ni àwọn tó yẹ báwọn míì náà náà wọn sàádé gẹ́gẹ́ bí àbẹ̀lá iye gbèdéke oláwàáyọ a ti sàlàyé fún wa sọ́hùn muslim òun náà sì ni sọ́rùn tá a lè pè ní mújù mẹ́rin fún gbogbo mùsùlùmí kọ̀ọ̀kan iná láàmà yọlé lórí sọ́rùn yìí wá ní àwọn olùmọ̀ pé ẹsùn ọ̀hún ti ànábì Muhammad sallallahu alaihi wasallam tàbí ká sọ pé sọ́rùn àlìlù Mọ̀dínà sọ́rùn táwọn aráàlú Mọ̀dínà ń lò òun náà ni o yàtọ̀ sí àwọn ìlú míì ohun táwọn bá ń lò àlè lò sọ́rùn yìí wá pèlè ọ̀rọ̀ ilé máa yíwá tó ń tó lè jóyé wa òun náà ní pé bàbá wo ìrẹsì láwùjọ wa ó ní wọ́n fi ń yọ ìrẹsì lọ́dọ̀ tí wọ́n bí kóńgò wọ́n máa ń lò bàbá dé èkó èríkà wọn ni wọ́n máa ń lò bàbá dáwọn ọdún mi àwọn a máa lọ abọ́ tí wọ́n lè máa lò kóńgò wọ́n a máa lọ apẹ̀rẹ̀ wọ́n a máa lọ abọ́ dárí pé ọ yàtọ̀ síra wọn bákanáà tàbá tún débi ẹ̀wà òun náà lè yàtọ̀ bẹ́ẹ̀ tàbá tún débi èlùbọ́ òun náà lè yàtọ̀ sí ìwọ̀n tí wọ́n ń lò tí wọ́n fi wọ̀n ó lè yàtọ̀ sí ìtí wọ́n ń lò tí wọ́n fi ń lo ìrẹsì ló jẹ́ kí àwọn olùmọ̀ máa fi ń sàlàyé pé sọ́ọ̀hún ti àwọn aráàlú Mádínà sọ́ọ̀hún ti ànábì wa Muhammad sallallahu alaihi wasallam òun lá máa lò sọ́ọ̀hún yìí táwà wákà òun lọ́jà jàbùsí pọ̀lọpọ̀ sí máa ń wí wọ́n lè ní agolo méjìlá ní bẹ́ẹ̀bẹ́ tọba débò ní àwọn lè lágolo mẹ́tàlá ní tọba débò ní àwọn mílé tọpa agolo mẹ́tàlá àbọ̀ àwọn mílé pè lágolo mẹ́rìnlá púpù kẹwà múdù yìí gan ọmọ ayọ̀ múdù mẹ́rin lórí ni wọ́n ní káyọ kàkà tó lè kékeré ni ó múlò fún kọ̀ọ̀rọ̀ wà lọ́mọ tàbí ní pé ilẹ̀ fún máa tó ẹgbẹ́ kìí ṣe pé wọ́n jó lóṣù ṣùgbọ́n lákòókò ọba náà aláìní ni wọ́n nígbà náà wọ́n ní bùkátà sí àwọn yìí ni wọ́n ní ká yọ ọ́ fún nínú àwọn mùsùlùmí àìyọ jákà àìyọ fẹ́lẹ́sì ní o jákà àìyọ fẹ́lẹ́sì ní o mùsùlùmí ni wọ́n ní ká yọ ọ́ fún a máa yọ lórí mùsùlùmí a sì máa gbé fún àwọn mùsùlùmí pẹ̀lú àna ọlọ́run gbogbo ìgbà yóò tí a bá ti wá bá rẹ̀ lẹ́ni lọ́dún èèyàn nígbàtí ọdún kọ̀lá oúnjẹ tí yàn jẹ láàrin 24 hours èèyàn ní tapá ẹ̀ rárá ìyẹn ti ní bùkátà sí fún orí òbèèrè ṣùgbọ́n tó bèèrè lóúnjẹ tó jù báyìí lọ o ní bùkátà sí kó bèèrè ọwà nínú ẹni tí ọgbọ́dọ̀ fún yẹn ni ohun tí sì ń bẹ́ẹ̀ náà ni pé wọ́n fẹ́ kí gbogbo owó dunú lóòjọ́ ọdún kí gbogbo owó dunú a máa jẹ a máa mu kò ní jẹ́ pẹ́ nìkan bẹ̀rẹ̀ tí ó máa pa ara bó ti wù láwùjọ tí wà yìí òun náà ni pé wọ́n a máa yọ játa tí wọ́n lẹ́yìn tó rí pé wọ́n máa ṣe tàbádùn ìwọ gbé sí ẹwà fẹ́ mìíràn gbé tèmi fọ́n ẹwà lè nígbé wá wọ́n náà tó rẹ́ṣẹ̀ rẹ́ṣẹ́ rárá o àwọn tó ipa ní káyọ fún òun náà làwọn tó ipa bá ní bùkátà sí àwọn ni afẹ́fẹ́ káyọ fún pápá ti ẹ̀wà o ẹ̀bá lè fún o ó sọ wọn bá àwọn jẹ pé ọ̀yẹ amóhù ìlọ́lọ́ alámọ̀rẹ̀rẹ̀ lọ́dọ̀ ọlọ́run wọ́n tó wá jẹ pé wọ́n ní ẹ̀bá jẹ́ nìkan tó kó ní bùkátà tí kọ gbà ó o torí bíbẹ̀ ẹ̀kọ́ ọ ń tọrọ fúnra ni o ọlọ́run díẹ̀ nípa ọ̀rọ̀ jákà ṣùgbọ́n nípa ọ̀rọ̀ ọdún díẹ̀ náà lórí náà ọdún bọ̀ wá tá a bá máa ṣe ọdún ní yọ́mùlẹ̀ òbí yá a máa ṣe ọdún nínú àwọn ẹ̀kọ́ ta fẹ́ jẹ́ ká ní òun náà ní pé wọ́n máa nígbàtí ọdún bá jẹ́ ká múra lọ sílẹ̀ láti lọ kí rí ó sì jẹ́ púpọ̀ kátìtì lọ ó sì jẹ́ púpọ̀ torí pé oòrùn bá ti yọ táwa ẹ̀ mọ̀ pé oòrùn yọ báyìí

torí pé wọ́n bí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam nípa pé iṣẹ́ wo ló lóore jù ń ní pé inú iṣẹ́ tó lóore jù náà ni as-salatu fi awwali waqtiha kéèyàn máa pé wọn ní àkókò àkókò àkọ́kọ́ rẹ̀ òun ló lóore jù a ọlọ́run lọ ṣùgbọ́n ta bá wẹ̀ súnnà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ni kò sínú àwọn àwẹ̀ ọ̀rẹ́ èèyàn mara àwọn àbí mẹ́fẹ́fà èyí tó ṣe pẹ́pẹ́ èèyàn bẹ́ẹ̀ ṣe wẹ̀ èèyàn rọ́nà lọ ìwẹ̀ ẹ̀yìn nínú àwọn ìwẹ̀ súnnà èyí tó ikú ń sọ ọlọ́run bá máa ń wẹ̀ ní táwọn àdéhùn máa rẹ̀ àwọn tó jáwọn sáré rẹ̀ náà tàbí lákọ̀ọ́sí bẹ́ẹ̀ lọ́dọ̀ wọn pápá jùlọ àfáà wọn nígbà àfáà wọn bá di ojú ọdún pápá jùlọ ọdún fítẹ́sì ọdún jáká yóò jẹ́ nìkan tí pé yóò wẹ̀ yóò sì mé ìtọ́jà nínú aṣọ rẹ̀ yóò sì gba mùsọ́lá lọ bákanáà wọ́n fẹ́ jẹ́ ká jẹ́ nìkan tí pé mú èyí tó bá mọ́ nínú aṣọ wa òun ni ká wọ̀ láti ra tuntun ṣùgbọ́n lè mọ́ lọ́wọ́lọ́wọ́ tó sì dùn wò lójú òun ni nínú àwọn tó bá mọ́ nínú àwọn aṣọ wa bẹ́ẹ̀ ká lọ fi kéwù pẹ̀lú òun náà ni pé nígbà tí ẹ bá ń lọ sí ẹ̀sùnnù kọ́gbà kòrò jí lọ sọ̀rọ̀ àtẹ̀yìn ìdílẹ̀ pẹ́sẹ̀ ayé àpòlà tàhàrà tó wítara wọ́n fẹ́ fún wa púpọ̀ pé ń pàtàkì bá ń lọ sí jẹ́kẹ̀ ìwọ̀n ọdún jẹ́kà ká má jẹ́ nìkan wọ́n wá ká jẹ́ dé ìtòsí pé méjì ò sí pín

ohun tí ó sì jẹ́ náà ni làbídù ìsìn máa ń jẹ ní ohun tí méjì ò sí pín ilé ìkáwà náà Muhammad ti máa ń ayé rẹ̀ lóòjọ́ ọdún ní bákan nínú ẹ̀kọ́ kẹta sí ń bẹ fún ọdún pàpàá yìí ọdún jákà a a

sallallahu alaihi wasallam jù yọ́ ma wá wí láti ilé rẹ̀ látàyá ti alimusọ́ta tí tí ó fi débi tí ẹ pé yóò ti kírun tó mọ̀ yóò kábẹ̀rẹ̀ látàyá ti alìmáà yọ́ ma gbó kọlọ́wọ́ bá tóbi ní sí ìmọ́ mọ́ fi dé fàyò kábẹ̀rẹ̀ ti tẹ̀síbẹ̀rẹ̀ he àwọn èèyàn náà ma gbó kọlọ́wọ́ bá tóbi nígbà tí wọ́n bá rí pé àbìláì fún ọmọ àfáàgbà ní ìkó kọlọ́wọ́ bá tóbi àwọn náà ma pọ̀ sí rẹ̀ láti sí bẹ́ẹ̀ ìkìlọ̀ wá rí o àtẹ̀síbẹ̀rẹ̀ jama'i bí sọ́ọ̀tì bí wáhìdì bí dàá

súnà tó ẹgbẹ́ tọba rìn ọgbà ládá tọba gùn ká èsèkò ní ẹsẹ̀ kẹsà láwọn kò ti wùlẹ̀ ọmọ pápá jùlọ àtọ́nà ẹwà bá jí kọmọ ajẹ́ páwọ́ pa fẹ́ pé súnà bàbá kó ẹsẹ̀ mọ́ bàbá kó ẹsẹ̀ mọ́ àti ìdé lọ́jì wọ́n ti kírun tán wọ́n ti pàdé wa lọ́nà súnà wò láwá ṣe yẹn tàá jẹ́ pa wá pàdánù ohun tí ò yẹ ká pàdánù àfáwà áìlì òun ló sọ̀nà ayébẹ̀ kọ́lọ́kọ́ bá yọ́nu sí àdífẹ́ lẹ́ẹ̀kẹrin àwa mùsùlùmí ó ní pé mínà súnà nínú súnà nẹ́bí àyíyá kòrò jàrí lọlẹ̀ ayín máa ṣí ya òun náà ní kéèyàn lọ sí ìlẹ́ntẹ́ pé yóò rìn lọ yóò fẹ̀fẹ̀ rìn lọ bábá lè ṣe bẹ́ẹ̀ tí ọba ti lágbára rẹ̀ ogun nǹkan ni o tí ọba ti lágbára rẹ̀ ogun nǹkan ni bóyọ́ náà jí àbótiẹ̀ ti pẹ́ tàbótiẹ̀ jẹ́ pé kọ̀ lágbára ní àfi gbogbo nǹkan kọyà ogun nǹkan o bákan náà náà ń

yóò ti bọ́ sí ẹ̀gbẹ́ kejì níbi ọ̀nà tí ń tọ́bọ̀ ìyẹn tí bàtọ́ bá jẹ́ pọ́nà kanáà lọ́ba gbé éjì tí ń lọ bíbẹ̀ ẹ̀kọ́ tọ́ba ẹ̀kọ́ náà tó jẹ́nà méjì tó jẹ́nà mẹ́ta ni nínú súnnà ní pé ọ̀nà tó gbà lọ yẹn ó mú ọ̀nà ìmí ìfòdù padà sílé eléyìí ni ti ṣe ànábì wa Muhammad sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí àfáà jábí wa

tí wọ́n rí wata àgbàlọ́ ẹ̀yìn ìgbà tá ń bọ̀ wá padà àgbọ̀nà yẹn mọ́ ọ̀nà ẹ̀mí ìlágbà àwọn tí ìbá ṣe mùsùlùmí ni ha bàbá rí wọn tí ń jà lọ wìtìwìtì nígbà tàbá tún gbọ́nà ẹ̀mí ìbọ̀ ni ha bàbá rí wọn lọ gbọ́nà tí ń jàbọ̀ wìtìwìtì wìtìwìtì òní jẹ́ pẹ́ nìkan máa bẹ tí tí wọ́n wá rí pé mùsùlùmí ọ̀sọ́dún gbogbo àwọn èèyàn tí ń bẹ nínú òlú ni wọ́n mọ̀ fáwà mùsùlùmí títẹ là ń sọdún àwọn tààrà tẹ́ ó sàn ọlọ́run ọdún ní ń bọ̀ wáyé pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọwọ́ wa ọdún ní ń bọ̀ wáyé a gbọ́dọ̀ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ láti má bàa jẹ́nìkan tó ṣe pé ihun tí wọn ọ̀rẹ́ wa ọmọjẹ̀pá máa lọ sí pharmacy ìṣòro nínú arctic pẹ̀lọ́ ọ̀bá jogún fún wa bákan náà ń kìlọ̀ fún wa gbogbo àwọn tó ipá bá fẹ́ sọdún má jẹ́rùn

pé ń tó bá fi ń bọ̀ báyìí wọ́n wá lọ ra irun onírun wọ́n fi kú irun wọn kó lè bá pọ̀ wọ́n láwọn sọdún àà ah! láàánẹ́ nìyàwó láàánẹ́ ọlọ́wọ́n ọba èyí sánẹ́bí wa sáadà àdọ̀sọ́lá tó ìpéjú ah! irun òkè ojú nínú àmì ni ojú wọn máa ń tètè rèlé lọ́jọ́ alẹ́ torí pé ọ̀sọ́ lọ́jẹ́ fún ojú fílẹ̀ bẹ́ẹ̀ tí wà bẹ́ẹ̀ kìí ṣe ohun táà máa ń gé a máa ń fílẹ̀ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n torí gbòwò ní orí pọ̀ fẹ́ sóge ọwá lọ gé yìí kó mẹ́ ọwá lè tẹ̀lé lórí pé kó lè dúdú dáadáa à ní o nínú ilé àgbọ́dọ̀ jìnlẹ̀ tí ni wọ́n máa ń

gbogbo àwọn tó yẹ pé wọ́n jẹ́ ọ̀dọ́ langa lóbìnrin tó jọ ọmọ àtìkún ẹgbẹ́ bọ́ta lóòjọ́ ọdún táwọn ní ọjáde àwọn ọmọ kéékèèké táwọn ní ọjáde kódà gbogbo ẹni yóò tọwọ́ ẹgbóhun náà bá bára rẹ̀ lẹ́ni tó fẹ́ pé mùsùlùmí lòun ọba kéré jù lọ wọn ni a gbé ní kọ́kọ́lọ́hùn lọ ní o a gbogbo wa kódà láti jáde a tilẹ̀kùn tí ò ní sẹ́nìkẹ́ sáńdé mọ́ rárá bó ti wù lọ́mọ kódà tó yẹ mọ́ àgbàlagbà kóhun ní ọjọ́ nìkẹ́ tó yẹ pé kó ń kẹ̀kẹ́kẹ̀kẹ́ òmìnà sí èjì ẹnì kan tó so tí wọ́n ní pọ́ta kété òun náà lẹ́sẹ̀ pé bá ń ti ẹ̀jẹ̀ oṣù tàbí ẹ̀jẹ̀ ọmọ pọ́ta kété sí ibi tá ti kírun ṣùgbọ́n gbà tí wọ́n bá ṣe ó túbà ká ọjẹ́ nìkan sí pé yọ gbọ́ ohun tí ìmáàmù ó wí torí pé àdùbáríkà ń bẹ lọ́jọ́ náà èyí tó ṣe pé gbogbo eléyìí agbọ́dọ̀ fi kọ́ àwọn tọ́jọ́ àwọn bàbá wa torí àsìkò iná wọ́n tún ṣe lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá wa ó túbà méjì ni wọ́n máa ń ṣe ní ìdí wọn gbogbo àwọn tàbá súnmọ́ àwọn lè mọ́mù báyìí ẹjẹ́ aṣọ fún wọn ó túbà ẹ̀yọ̀ kan ṣoṣo ní o Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó túbà rẹ̀ tí máa ń ṣe ní júmà méjì ṣùgbọ́n ní ìdí ẹ̀yọ̀ kan Muhammad sallallahu alaihi wasallam yóò kéhùn tán kó tó di pé yóò ṣe kútúbà rẹ̀ bẹ́ẹ̀

ọmọ sojú mi ní ìrùnjáta pẹ̀lú àfáwà ọmọ àtàfà Usman gbogbo wọn wọ́n jẹ́ nìkan tó pé wọ́n máa ń kọ́kọ́ pèwọ̀n náà ni òtíwájú kó tó ti kútúbà wọ́n máa ń kọ́kọ́ pèwọ̀n náà ni òtíwájú kó tó ti kútúbà bákan náà àfáà jábẹ́ ọmọ àbìlá sọ pé sọ̀lá ìtumá rọ̀sílẹ̀ sọ́lá àlọ́sọ́lọ́mù lè àìlẹ́yìn gẹ́rọ mọ́rọ̀ wà lámọ̀rọ̀ tẹ́lì gẹ́rẹ àdánìwàlá ikọ̀ ọ̀rá. Àfáà jẹ́ ọmọ àbìlá sọ̀lá yìí pé mọ́ kírun pẹ̀lú àmẹ́bí àmọ́hàmà sọ́lá àlọ́sọ́lá ìrún kèéṣẹ́ ẹ̀kan kèéṣẹ́ méjì ó ń ṣe ọlọ́run bá ṣọ́bá kí òun ìdí rẹ̀ kìí pè mú bẹ́ẹ̀ kìí ṣe pọ̀ ọmọ àbálábójú lọ́mọ adókápọ́lọ́run bá pé eléyìí ohun tó gbajúmọ̀ láwùjọ wa náà ni ọlọ́run bọ́ba lè kẹ́lá kó kí súnà lẹ́bí wa Muhammad sọ́dá àlọ́ sọ́dá kó jẹ́ kó dékè ní àwùjọ wa àwọn ta jẹ́ òṣìṣẹ́ ọlọ́run nígbà tá bá kírun tán nínú ẹ̀kọ́ òun náà ni kí wọ́n fẹ́ ká máa kíra wa pé taqabbalallahu minna wa min taqabbalallahu minna wa min taqabbalallahu minna wa min

tàkọ́bọ̀lọ̀ lọ́hùn mínà wà ní apákàrà wọn máa sọ fún àwọn pé ọlọ́run bọ́ gbà lọ́wọ́ wa yọ́ gbà lọ́wọ́ o ọlọ́run bọ́ gbà lọ́wọ́ wa yọ́ gbà lọ́wọ́ òṣìṣẹ́ náà o eléyìí ni ẹ̀kọ́ ìpé tí wọ́n fẹ́ jí ká máa ṣe àwọn tàjẹ́ òṣàn ọlọ́run bí ọdún tí wá ń súnmọ́ díẹ̀ díẹ̀ báyìí sí ìtúnà àwẹ̀ sí ìtúnà àwẹ̀ ń bọ̀ wá díẹ̀ díẹ̀ tí ó àwẹ̀ rọmọdán tásẹ̀ lẹ̀ ẹjá tó múra púpọ̀ ẹjá tó múra púpọ̀ tọ́ra àmọ̀ bóyá eléyìí ni ó jẹ́ àṣemọ́

lóòjọ́ ọdún tí mi máa fárúgba o ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lóòjọ́ ọdún tọ́dún bá pọ̀lá àbọ́kọ̀túnlá ni ó gbé ohun rẹ̀ lọ́ọ̀dọ́ dáábà tàbóhun náà ni ó ṣe ìyọbi ní sí pé ìfàkíní ipò orin ráyè parí gbogbo náà wẹ̀járe ààbìnẹ̀ tí ó nínú ọdún lásìkò wà pé àwọn àdúrà ń bẹ táwọn yẹn sáà táwọn màláìkà sáà ń sáà àdúrà táwọn yẹn sáà dábàá màláìkà sáà ń sáà ní sínú ọlọ́wọ́ wọ́n wá gbábílẹ̀ èdè mú tàbí lọ gbá abẹ́mú lọ́wọ́ àpárùn-ún rẹ̀ jìnà sí o bákanáà ká jìnà sí gbogbo ayẹyẹ káyẹyẹ pàápàá jùlọ ètò pé wọ́n máa lo ìlú ń bẹ̀ tàbómele tàbí jìtá tàbí gbogbo àwọn agbó gbogbo àwọn ohun tẹ́ bá àwọn èèyàn fi ń ṣe ayọ̀ lónìí iná ẹ̀dọ́ jẹ́ pé nǹkan tó bí ọlọ́run ọba nínú kò sí ohun tó burú tájẹ́ nìkan tẹ́ bá dunú ìbínú ọlọ́run ọba ní ohun nínú àwọn iṣẹ́ ìsùsì ní pásọ́ra kájìlẹ̀ sí àwátá jẹ́ òsùn ọlọ́run bákan náà ẹ má jẹ́ àrò papọ̀ máwọn obìnrin kọ́ máa rò papọ̀ mọ́kùnrin ọkùnrin kọ́ máa rò papọ̀ mọ́bìnrin ó ń kálùkù ó jẹ́ nìkan tó pé yóò máa lọ lọ́tọ̀ọ̀tọ̀ fún rẹ̀ bákan náà nínú àwọn kẹfẹ́ ni ọtí mímu ìwọ

gbogbo ẹnu ọlọ́run bá jogún láká ìfúnlọ́mọ̀ bí ọ tí ìmúkúmù ni kéyàn jìnà sílẹ̀ ló sì lóore tọ́lọ́run bá ní pé kó jìnà sí tó mú máa ogbó oríire ṣùgbọ́tọ̀ bá ń tẹ̀lé rí lórí ọkà rẹ̀ pé ah odidi oṣù kan lórí sílẹ̀ ah títí wẹ́ẹ̀dẹ̀ tàbí tọ́ọ̀dẹ̀ wọ́n gbà pé ìwọ́n tún dé tọ́sọ́mà tún dé ó tún wọ̀lú tó àbẹ̀lọ́wọ̀n bá kọ́ máa jẹ́ pé bóyá ó ti pàdánù gbogbo ọmọdọ́ rẹ̀ pátápátá lójijì ọjọ́ kan ni wọ́n ọwádà ìgẹ́gẹ́ tó gba certificate kàkà kó máa mú lọlé fún ẹ̀ ló mú iná ló mú petrol ló sì dáná sun fúnra ara rẹ̀ àbẹ̀lọ́n gbogbo ohun tó pé yóò bá eh, bá rọmọdán wá jẹ́ ọlọ́dàkùnmájẹ́ àṣẹ o ọlọ́dàkùnmájẹ́ àṣẹ o ọlọ́dàkùnmájẹ́ àṣẹ o àtàjẹ́ mùsùlùmí gbogbo tó bá bá rọmọdán wá jẹ́ ẹ̀já sílẹ̀ èyí tó wá lè jù òun náà ni gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwa pé pé sínà agbèrè títẹ́ láwọn á sì máa wò pé tí ọmọdán bẹ́ẹ̀ ṣe lọ ọmọdé pé ń bẹ ládúgbò títí ṣe bákan sí mi yẹn ń fi sọdún ni dá ìdáhà yìí lọ́nà gbà pé tọba ìṣe fọ́mọ ọlọ́mọ ni wọ́n ti fọ́mọ tẹ̀ẹ̀rẹ́ ò ọba ìṣe fúnyàwó yàwó wọ́n ṣe fúnyàwó jẹ́ náà ọba bẹ̀rọ ọlọ́run bẹ̀rọ ọlọ́run bẹ̀rọ ọlọ́run ọwá lóhun tó sì lójoojúmọ́ ó sì ṣiṣẹ́ òun ṣiṣẹ́ òsinmi àpẹẹrẹ òsinmi o àlẹ́bíwa Muhammad sa'adà sọ́dọ̀ ilẹ̀ pé tí yẹn bá ti ń fi àyà aláyà sí àyà àyà ẹ̀yẹ kànyà aláyà tí ẹ̀sẹ̀ lẹ́tọ́ ti yẹn èyàn máa tò sì sí ni àbẹ̀lọ́ ńkọ́lọ́ bọ̀bà lè tọ́lá kọ́ ṣàánú rẹ̀ kọ́ ṣàánú àwa náà kọ́ ṣàánú wa kọ́ ṣàánú wa náà kó jẹ́ pé ó gba àwọn ẹ̀ṣẹ̀ yìí kó jẹ́ kálé jìnà sí nígbà tí rọmọdán bá kú nípa ọ̀làlá haúlá wọlá kùwọ̀tẹ̀ الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أتاكم ولا وبع أتوا إجازة لفانة ومحمد صلى الله عليه وسلم إجازة يقول الله عليه وصحبه àti ọmọ tó bá ti ẹ̀kọ́ sí lóbi ní ọjọ́ ẹ̀sán òní ni on the 25 nínú oṣù Ramadan ọdún 1442 èyí tí a níbi Muhammad sallallahu alaihi wasallam ti jẹ́ láti ìlú Mákà lọ sí ìlú Mọ̀dínà. Rọ̀mọ̀dọ́nà ọdún yìí ń kú mẹ́rin lẹ́yìn òní tàbí márùn-ún ọ̀dọ́ àna ọlọ́run. Ẹja ṣe lápá ń tètè láti jẹ́ pé àwọn tí olóore tó tún kún bẹ́ẹ̀ ká tún múra sí. Kò sí tó burú. Tọba lè parí Kùránì mẹ́rin fún ọdún ọba ọjọ́ tó kù yìí. Kò sí tó burú. Tọba lè parí Kùránì méjì. Kò sí tó burú. Tọba lè parí Kùránì ẹyọ kan. Torí pé ohun tá a bá ṣe nù Rọ̀mọ̀dọ́n yìí, ẹ̀sẹ̀ rẹ̀ àgbègbèlé àgbègbèlé àgbègbèlé ni ó kò tún tó burú ó bá tó wọ́n bá ọjọ́ tó kù yìí lọ bá wo fún wọ́n fi sí àwọn èèyàn lẹ́nu èèyàn méjìlélágbára àbẹ́yàn márùn-ún àbẹ́yàn mẹ́wàá síbẹ̀ kí dáadáa ọba tó lè tẹ̀sùn wọn sí lọ́dọ̀ ọlọ́run bọba àdékẹ́ ọlá kò sí ohun tó burú tọba lè tó jẹ́ nìkan tó ẹgbọ́ máa fún àwọn èèyàn ní sáàrin jíjẹ ọmọ àti akúkọ fún ọ̀bà ọjọ́ tó kù yìí kò sí ohun tó burú tọba wo gbọ́bọ́yá wọ́n máa ṣe sàárà kí sàárà rẹ̀ ó tún lékún sàárè yìí tó ń ṣe kó tó di pé ọmọdán yọ pàṣẹ ńlẹ̀ àti ohun tó gúrọ́ mà dá púpọ̀ bàbá wa wo pé ha ah, kí ni mo lè fi ju ìyàwó mi nú ìyàwó tí ń ṣàìsùn lójoojúmọ́ tí ẹ pé ń fi sórí ìtì ẹni sórí ìtàwọn ọmọ rẹ ní kí ló lè fi dùn nínú náà lọ́wọ́ wo pé ha ah, ni mo lè fi dùn nínú òun náà ni pé mo gbọ́dọ̀ ra sọ ọdún bí méjì mẹ́ta fún ṣébẹ́ mo gbọ́dọ̀ ra góòdì sí lọ́rùn ṣébẹ́ ah mo gbọ́dọ̀ ra bàtọ́ olówó yẹ bí iye tó bá ní lágbára ṣébẹ́ tó bá ní lágbára àbẹ̀kẹ́ ni mo ti tọ̀ ìgbà kọ́ sọ̀rọ̀ tó já lẹ́nu ó fi àtàkẹ́ àbẹ̀bí àmọ̀kẹ́ lágbára ní bá lágbára gbogbo ọmọ bá ní ìwọlé ìdíjì gbogbo ọmọ bá ní ìwọlé ìdí fún ṣùgbọ́n wọn ni ọmọ pé tó sí lọ́wọ́ mi ni máa bá ń bẹ lọ́hun tọ́nà bá sì ní ó dé lọ́la lọ́la ọ̀tẹ̀ ìwọ ní sì fẹ́rẹ́ tó lọ́wọ́ àà ah.

àtúntàlàyé fún wa fáìsì máa yọjá pa àwọn tàbá ti kẹwàá àṣùbà àtàlóòjọ́ tuesday láti láǹfààní torí pa ìbá àmọ́ ọdún lè jẹ́ wednesday bí ọ̀bá ìjẹ́ wednesday tó jẹ́ thursday náà ni oúnjẹ táwọn èèyàn jẹ lọ́jọ́ ọdún yóò ti dé ọ̀dọ̀ wọn eléyìí ni ká mú lọ kókó dùn tàbá yọ jáka yìí tán tàbá lè fún wọn tàbá lè fowó sí ọmọ àti àkópọ̀ tàbá lè ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n jẹ ní ká yọ ẹ̀rì tó gbogbo oúnjẹ lọ́dún ìlọ́wọ́ àwọn pátápátá ọ̀yọ̀ gààrí ọwọ́n kò sí ohun tó fẹ́ yọ lọ́dún ìjọ wọn a ti ti rọ́pọ̀lọpọ̀ títí ń lórí bí ó jẹ́kọ̀ rí gbàgbé èmi gan wáyé àmásìrẹ́ o bó o ti ń jẹ́ tó ń fi ń fúra tó fi ń jẹ tó mú yẹn náà tọ́lọ̀ bá ní pé kó sì wà lọ́wọ́ rẹ ọ̀yọ́ ló dà ẹni ọ̀yọ́ lóore jẹ ní ọgbà lọ ẹni ọ̀yọ́ ó lóore jẹ ní ọgbà lọ torí pàdé bí wa Muhammad sallallahu ẹni ó fún ni ó jẹ ní ọgbà lọ ọwá wà ní tí ó fún yàn ọdẹ ajú pé ìpékọ wà ní tó máa gbà lọ ṣùgbọ́n ipò ọ̀bá ní àìsíjú rẹ ọgbà fún ọ nígbà náà ju kó ti pé ọ ṣùgbọ́n tó bá ọba wà ń iṣẹ́ pé o lè fúnra rẹ ọ pẹ̀lú ìyọmí ni mágbà òun jù

tó yẹ kó ní ẹ̀tọ́ tí ó gbà nínú ta pín nínú ọ̀rọ̀ ogun ẹbá ń sọ ń kọ́ wá gbẹ̀tọ́ rẹ̀ ó àti ọmọlọ́gbà wọ́n ní ọ̀tọ̀rọ̀ nkẹta mọ́ kò sì gba nkẹta mọ́ tí ìlọ ọgbọ́lọ́hun tí wọ́n náà bá lè ṣe bẹ́ẹ̀ kò sí tó burú bẹ́ẹ̀ ṣùgbọ́n ló wà yìí ló sọ wá dìdàkudà

èyí tó jẹ́ haram bá yípo sí halal gbogbo ẹni yóò tara ní bá ṣe fún àlàáfíà fún wọn gbogbo ẹni yóò ti ń sokún dákùnbá wa dùn nínú gbogbo ẹni yóò ti ń sokún dákùnbá apálẹ́nì gbogbo ẹni yóò ti ń sokún dákùnbá dákùnbá apálẹ́nì ọlọ́lá ilá ìlọ́lá gbogbo àwọn tó wá jẹ́ ìrìn àjò dákùn tí wọ́n sọ láyọ̀ gbogbo àwọn tó jẹ́ ìrìn àjò pé wá ń retí àánú lọ́dọ̀ ọlọ́run wọlọ́mọ àánú tó ń retí lọ́dọ̀ rẹ̀ lákòókò sí ẹnu kọ̀ọ̀kan wa gbogbo ẹni tó pé wá ń sáájú ọlọ́run bá kó níbi aburú ọlọ́run dákùn sáájú wá kó ń bẹ́ẹ̀